kódà àwọn táwọn náà tún bí wọ̀lọ̀ tún bí ìlà yìí ló tọ́jú wọn papọ̀. wọ́n ló ń fi wàhálà tọ́jú wọn papọ̀. ìwọ ló yẹ kó jèrè ọmọ ọmọ ní ń jèrè rẹ. ọmọ ní ń jèrè rẹ ò jèrè ọmọ. kí ló dé tẹ̀ ní jòkó tẹ́ bá dàgbé láàbẹ̀ mi lọ ni. ẹ̀dá kọ́tì dúníà àlẹ́ yìí kàwá àrùn ìlànà. ìgbà tí mo ti dé rẹ̀ ti ń wò yìí ẹ̀rù pé ń sọ̀rọ̀ ń sáforí tí ń wò yìí. àníwárò ha wọ́n ṣàdá tí kòrò bá tù. ọkọ wá sí bàbá ọlọ́run kẹ́yìn ẹ lọ ra lẹ̀ tó jù báyìí lọ. ẹ lọ ẹ ní láárí tó pọ̀ ẹ lọ ra ilẹ̀ tó jù báyìí lọ ìwọ̀n eku nìwọ̀n tẹ́ ẹ̀yin sọ pé níìdì èèyàn mílíọ̀nù síbi tẹ́ kù ẹ sí ni ṣé stampede ò ní ṣẹlẹ̀ sọ èèyàn ní kú pẹ̀lú ooru. kò gba àyàn ẹ kú ọmọ ẹ níṣì níṣì níṣì kú lọ wí. àníwá rò wá wá ṣáàdà tí kúrò bá tú. ẹ lọ ilẹ̀ ẹ kọjú síbí ẹ lọ ra ilẹ̀ tó jù báyìí lọ. ìsìláàmù fẹ́ kéyìn ó kú nǹkan rẹ kàn jẹ torí tí a bá ti lè kọ́lé dí ọ láti kọ́lé dí ọ lọ́sì èyí ò lè gbòòrò mọ́rùn. ẹ lọ ra ilẹ̀ bí éka bíi fíftì. ibẹ̀ láti wá dára ẹ̀kọ́ skul ẹ̀kọ́ mọ́ṣáláṣí ẹ̀kọ́ lẹ́kẹ́ ẹ̀kọ́ hospital ẹ̀kọ́ hostel ààyè tó sẹ́kù mẹ́. ibi ti fún lára tí mo kọ̀ ló ṣẹlẹ̀ mí lónìí kóbìnrin ó súnmọ́ mi jùjù kó máa tọ́jú mọ́ mi kò bá kádàrá mi mu. àwọn tí yóò bá àdójọ sí mi ni. àjọ wọn ń sọ ọ́.

ẹ̀yin lẹ́nu wá bá yẹn sọ̀rọ̀ ẹ̀yin gan lẹ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. bẹ́ẹ̀ bá ní ilé stories tó lọ jàrá tó ní gbogbo dúkìá ìṣòro faramọ́ kọ́fì kan ṣe kan torí tá a pàdé lọ́rùn lójú fẹ́ lò láyé lọ bẹ́ẹ̀ náà lò a mìíràn fi lọ lọ àtúwà lè fi dúkìá kalẹ̀ kó pọ̀ gbogbo tí èyí bá ti ṣáájú ní ọba lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ka fífi tí mo sọ yìí tí ẹ bá ti kó ìrànlọ́ mọ́kà lọ́dún kan ti kì í ẹgbẹ́ ìrìn travels and tours yìí èyí ń ṣerú ẹ kó ṣòfò ẹ ń jèrè ń díẹ̀ ẹbí tọdún kan kí pé mo fẹ́ fi ralẹ̀ lọ́dún nìyí. àwọn tí yóò bá ànábì wá ni. àjọ àlùfáà látàkà. gbogbo ayé sì lẹ́yìn báyìí bàbá bí ẹ bá dá wa lóòótọ́ ẹ sọ pé tí wọ́n dúró sí níbí. wọ́n ní wọ́n dúró sí níbí. ayédà. ayédà mọ́. ibẹ̀ ni ìdí fúnfún tí máa ń ṣẹlẹ̀ ìdí fúnfún sì ní máa bíbí kúbi. ní máa bíbí kúbi. ọ̀tẹ̀ mi mọ́lẹ̀ yóò gbalẹ̀ ojú bá mi. ibi tí ò sáyè láti gúnra ní mọ́lẹ̀. láti gúnra ní mọ́lẹ̀ nígbà tí ò sáyè. noted. ọ̀jọ̀gbọ́n ni ẹ sì káàkiri ayé ẹ wà chartered ní gbogbo ní gbogbo àgbáyé ní ọmọ pẹ́ńpẹ́ bàbá aṣíwájú sì ní ẹtú nǹkan tàbí tó wà èyí tí kéré fún jáìsì. وتنفر إذا لا تنفر ìsápamọ́ jù bá ń lọ àwa da yín mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ mọ́fọ̀ já kọ́rùn kẹ́ máa ṣe bí àwa àfa àwa mọ̀ ẹ̀ jù bá ń lọ. káàbọ̀ owó máa gbogbo ọtí ẹgbẹ́ kó wá rìn lọ́wọ́ kálukó kan wá torí ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ ju àwọn lọ. ọmọ bẹ́ẹ̀ ju àwọn lọ bàbá wa lè orí ilẹ̀ yín ńlá láti fẹ́ jòkó. àwọn ìṣe á ní nàdáadáa wà tó ń bọ̀. kó ọba bíi mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ sórí kánópì wọn jòkó nísìn. kọ̀rọ̀ tẹ́ ẹ wà yìí nǹkan mí náà fi ṣe ẹ jáde sí express. express kàgbà wálé à. láti yẹn ti bí ọmọ tó yẹ ẹ family meeting jáde ó fẹ́ gbòòrò jù báyìí ó fẹ́ gbòòrò jù báyìí lọ.

tó lè gbé òbítíbitì owó kalẹ̀ ẹ pè wọ́n sí ànábì náà pé èèyàn sí tọ́lọ́hùn òun dáyà kọ nígbà èèyàn olúwa fẹ́ kúrò ẹ mà wá tẹ́ ẹ lè pè tí wọ́n máa pè ẹ̀yìn náà kó rẹ̀ bá èèyàn ṣe àwọn tó bá yín ṣe ẹgbẹ́ ẹ kàn bẹ́yìn náà ṣe. ìdúbà ń lọ wá sí ibi àkọ́kọ́ lọ ìdí ó gbà wá mọ́ ẹ pààrọ̀ ẹ̀. واجعل صلاتك كلها لنبينا ẹ̀yin alásàlá àtúnkìlọ̀ màtí ń jówó fígọ̀ tá a fílẹ̀ kọ́ lówó ń tá a fowó ṣe lówó. ń tá a fowó ṣe òun náà lówó. ń tá èyí tó ṣe sàárà kó tó kú tó tó mílíọ̀ bí ò bá ti tó bọ́lọ̀ bá ti lè wọ́n tí tó fi ayé bá pọ̀ ju tí ò bá níwájú ọlọ́run lọ kò ní jèrè gàrí kìí àmọ́. nípa ìwọ lèmi ò dìde àwa bí ẹnìkan ó lóun kówó pa àwọn fọmọ òun sówó ìyá rẹ nìwọ́n ná sọ́sì bàbá rẹ nìwọ́n ná kálukú ó lo kádàrá rẹ bá a bá kówó pa àwọn fọmọ tọ́lọ̀ ń bá da lólósì gbogbo tó ọkọ̀ jọ ọjọ́ kan ní ìta tẹ́tẹ́tẹ́ bàbá sì dá ọmọ lọ́lọ́rọ̀ bàbá náwó tán yóò lówó tiẹ̀ náà kálukú ó ní tiẹ̀ básìkò bá tó. básìkò bá tó kálukú ó ní tiẹ̀. ó dàbí omi kànga ni apọ́n àpọ́n yóò gbẹ nínú ẹrù yóò gbẹ fẹ̀kẹ́ pọ́npọ́n ọkàn bẹ́rùn bá dé máa bá tiẹ̀ lọ. obìnrin kí obìnrin kí alájọ Hamza obìnrin kí wọn chartered accountant gbogbo yìí ló lọ rẹ́gẹ́dẹ́ fca acis acitm nim ìyá máa jẹ ní òye kó yóò lọ sí ẹ wá ń fi ìgbàjá lọ́rùn ẹ fi ẹ fi ń kọ́ wa lọ́bẹ̀ jẹ àwọn oṣù mi náà ní ọ̀sẹ̀ tá a lọ rẹ̀ tó. ẹ gbalẹ̀ lọ rẹ̀ bẹ́ẹ̀ bá

àwọn tí ẹ bá ka orú ìwé rẹ̀gẹ̀dẹ̀ tí ẹ gboyè báyìí tọ́lá wọn ò bá fẹ́ yí wọn ó jèrè ilé ijó ni ẹ máa kú sí. ní ọba báyìí tí ibi iṣẹ́ tó máa bẹ̀rẹ̀ rébè yóò wà lọ kọ́ bá ọmọ tó bá mọ tí mu jù ní ọmọ fún lẹ́bùn yóò gbégi sí igi òfò àwọn ọmọ tí a bá lè tó ní òhò àbùkù ní mọ́tò yóò máa sponsor orí burúkú ládùúgbò ẹ̀rí bí ẹyẹ dúdú sí. bẹ́ẹ̀ ṣe travel káàkiri àgbáyé tó ẹ̀ kásà wèrè wálé èèmọ̀ ọ̀pọ̀ ẹ̀ ṣègbọ́dọ̀ bí káyé máa sá. bí yóò bá bí ẹ sọ̀rọ̀ èèmọ̀ ni ó sọ ìwọ tí wọn ò sì bí bóyá ṣe máa kọ́ ni ọwọ́ náà gbé ní bàbá rẹ mọ́. Ah. ìsọmọ ọkọ àárín wa ni gbogbo òlú tèèyàn bá lọ tí tí ebi bá fi lè lára rẹ kì í sọmọ gidi ni e. ẹ kàwé fá ẹgbòye ẹ ní Nàìjíríà nílùú ìwé yìí òdórí tí ní ọtí yóò gbàgbé kọ́kọ́rọ́ sẹ́nu bàbá wa àgbà mọ́mọ́ nílùú ọ̀tẹ́. العارف بالله العارف بالله فاعلم انه لا اله الا الله bàbá wa tààrà bàbá wa tààrà ọlọ́jẹ lásìpé ọlọ́jẹ lásìpé ọ̀yá mi jákúté. إن الذين قالوا ربنا الله فلا خوف عليهم ولا هم يحزنون nínú ìjọba dáa ṣe láwọn ẹ torútorú làwa yín máa pàdé torútorú làwa máa pè mí tí mi náà máa wá bá yín ṣe. إن الذين قالوا ربنا الله dàgbà sínú ọlọ́run. tí dàgbà sínú ọlọ́run. Allah àní àgbàlagbà àgbàlagbà ni wọ́n ṣàdúrà fún mi bàbá kàmẹ́lì ṣe fún mi tí Adam ṣe fún mi mo mọ kò kò béèrè àfa àkókò gbogbo àwọn àfa ńláńlá ó máa dábọ̀rọ̀ fún mi àfa alábìdẹ mọ̀ wọ́n gbogbo wọn lẹ́mọ̀ àwọn ṣàdúrà fún mi wọ́n sọ ọba tó fún yín ní kúránì tẹ́ǹtọ́ lọ́wọ́ dòní tẹ́ẹ̀lé mọ́tọ̀ láàárọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ni mo lọ wí. iná làbínà kálú àbúnà lọ́hùn fún màsítà pàmò. bàbá abẹ́lẹ̀ àti bàbá imam. bàbá abẹ́lẹ̀ àti bàbá imam. mo mọ̀ tó ń lù tọ́fà. ẹni irú kí ni mo rí lọ́fà ọlọ́fà tí máa mú ọ̀fà wọ́n gba tara wọn tẹ́ ẹ bá dé ìlú mi ọba wọn àti ìlẹ̀mọ́mọ́ káàtà máa ò sí ni wọ́n wọ́n máa ṣe bí eku àti mùsù ìmọ̀mù náà ìmọ̀mù náà borí mímbà rí a máa fi bí bí bí bí bí díẹ̀ díẹ̀ ṣépè lé ọba ìlú wọn ọba náà ní wọ mo fẹ́ yọ ọ náà ẹ̀dùn wa ìlú tí mo bá lọ́tọ̀ tó bá bẹ́ẹ̀ lọ lọ́tọ̀ yóò ṣẹ́rù ìlú yòókù ni. aláàtàkọ́fù. àti òkú sí láàrin ní sàgbákò rẹ. aláàtàkọ́fù. ẹ̀sìn àmì ó sì bọ̀ wàá lọ bàbá baálẹ̀ wọ́n wọ́n pé à ah, ìmáàmù yẹn ti fẹ́ràn rẹ̀ ju ẹ má dá wọn lóhùn ẹ má dáhùn bàbá baálẹ̀ o. لحوم العلماء لحوم العلماء لمسمومة ومن يؤدي سريع الخطأ bàbá lẹ̀ ẹran àwọn àfáà ẹran àwọn àfáà kéèyàn kéèyàn náà wọ́n jẹ́ lámọ̀sí mú mọ̀. wọ́n máa tẹ́ ìwọ ń bẹ lára àwọn àfáà bẹ́ẹ̀ bá kú ọjà báyìí kò ní sun ayé jọ́nà. wà á náà dìré ń sàrí òyìn àtọ́. bẹ́ẹ̀ bá lọ fẹ́ bá wà àfáà sọ̀tẹ̀ yóò parẹ́ dàda kọ nǹkan sórí omi ni. àlá lọ́wọ́ mọ̀ ní ọ̀la máa yù. ìgbà tí bàbá rẹ̀. ẹ máa bá bá ìmáàmù yín. wọ́sálí ìdáhàlátà kúlàmù àfàìn. gbogbo yìí olórí ìlú tẹ̀ wá bí tẹ̀ ń gbọ́ mi bẹ́ẹ̀ sì sí bí ẹ padà wo kẹsẹ̀tì mi èyí ìta ìmọ̀mù lúlà mú kò ní sí wá wọ́sọ ọlọ́nà wájú àtẹ̀yìn tẹ̀lé ara òkàn yín bẹ́ẹ̀ni náà ṣe múra tára òkàn ọlọ́fà bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ ń dùn. nígbà kọ́nu asọ́jọ́ mi wà ní bẹ́ẹ̀ ni tó wọ tó jù bá ń lọ. wàá gbé mọ́tò gẹ̀gẹ̀rẹ̀ lọ kí ọlọ́fà mọ́tò millions ọlọ́pàá máa ń tà wá fún wa ṣàdúrà sí ẹ wá ní ọlọ́pàá ń ga èyí náà tó lọ́tọ̀ ọba àlùkò bá lóun fojú mọ́mù rẹ̀ mọ̀ ọlọ́run gasi ni. Mọ̀lẹ́lá máa. Bàbá Sẹ́rú mọ̀ lọ́lọ́ wa. Àbẹ̀lẹ̀ kò bá wa ta sa dòdì. Àbẹ́rẹ́ tèmi rí tó yà mí lẹ́nu ni. Ọba àlú àti máàmù. Ọba àlú àti máàmù. Àwọn agbára wọn ṣọ̀rẹ́. Ẹ̀yin ìlú yẹn ní náà. Ẹ má pa àtẹ̀ sí wọn láàrin. Tó o bá yìí dúró ọmọ rẹ ní òfòrí gbé. Ọmọ rẹ ní òfòrí gbé. Bàbá ìmáàmù ọ̀rọ̀ tí ó pọ̀ pé yorùbá tẹ́rí kì í mọ iyì kó níyì ẹnu bá kábùkù ní ní mọ iyì àpọ́nlé kátó gbóúnjẹ fún yẹn jẹ́bi ó pa lóbi ò bá parí kọ̀fọ́ rẹ lórí mi. ẹjẹ mi pa kó bẹ́ẹ̀ sí èrè yóò bẹ́ẹ̀ jẹ tabọ́tabọ́. wáyé mi rà á ta á ní àwa.

tí nǹkan bá ṣe ọba lójú ìmáàmù ìmáàmù láyé ọmọ àlákà pẹ̀lú ọ̀rọ̀ kí ló ń wò kí ló ń wò. nta má di má di spika má di spika ẹ̀jẹ̀ máa gbọ́n tí ń sọ ìdí kejì kọ́kọ́ ń sọ̀rọ̀. mo fi dúkà mi ní ilimi. bàbá yìí náà ọ̀rọ̀ bàbá bá lẹ̀ lọ́wọ́ yín kí ló ṣe tòrò ẹ̀ torí ìlú ìgbàwẹ̀ ẹ̀ ẹ̀ kó nínú kùránì jáde ẹ wá àṣírí lọ kí ìlú yóò tó lù. wáyà ni a ká a ní a wá. mo kẹ́ ìyá wa. wáyà ni a ká a ní a wá. mo kẹ́ ìjà ìsìn. fàṣọ ibi òkú ló dé. Jaisi. Udao, watari sudi. Jaisi. Pasari otuda. Jamuia kini. Udao, watari sudi. Amina. àmì dátì màmá tí ń jẹ́ olùdàkọ́bì mi ń jẹ́ mọ́gájì àmì àsìkò náà mo tiẹ̀ lẹ́gbẹ́. يصيبك من عليهم ولا هم Fúlù ọ̀tẹ́. Ẹ̀yin ìyàwó ẹni náà. kí lè mà tí ń bẹ tó ju ẹ̀sìn lọ. ìdánwò dé. ìdánwò dé kí lè mà tí ń bẹ tó ju ẹ̀sìn lọ. ìwà. àníyàn. ṣé ẹ gbọ́? ó méjì ìmánì pé di mélòó ṣé ń wá sọ fún yín ọlọ́run ti fèsì bàbá wa lọ́tẹ̀ bàbá wa àgbàbẹ̀súná ẹ̀ sì gbé sí ọ̀rọ̀ nísìn. innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. ọlọ́run tí wọ́n ń pè ọlọ́run bá wa ní Allah. Allah sọ bẹ́ẹ̀ dáadáa. wí kárakára. ìlànà kánú rabbuna lọ. ẹ wí kárakára. màṣẹ ọmọ. bàbá ìmọ̀ ẹ wò èsì tọ́lọ̀ wá fọ̀ ẹ farabalẹ̀ gbé sí ọlọ́run kí n tó máa lọ. ó máa ṣàkóso. ọlọ́run àti ẹgbẹ́ ọlọ́run bá wà ní Allah olùtọ́jú wa ni Allah ẹni tí ó máa rè wa ni Allah ọba tó lè fún wa ni Allah òun ló lè pa wá òun ló lè dá wa sí òun ló lè ní ká ní òun ló lè ní ká má ní. fúnmà sàkámù èsì ọ̀rọ̀ wa dé ọlọ́ọ̀ni tí wọ́n wí nǹkan jọ mí lójú kápẹ̀ mi ní Allah kápẹ́ mi ní aláwù. ìwé lọ kó wáyé yóò ti máa ti ń bọ̀ gbọ́dọ̀ kó ròyìn wa mọ́. Inna ladina qalu rabbuna Allah. Gbogbo san orí mi ní ti ń nà ìwé lọ́wọ́ kó wáyé. Ọmọ sàkọ́ọ̀mù. Jòkójòkó arábìnrin jòkó àárín yẹn lọ́wọ́. Fala khawfun alayhim wala hum yahzanun. فلا خوف عليهم ولا يحزنون alájùmọ̀ hamza àti kamaru ní hamza ọlọ́run nígbà tó ń pèmí ní aláwù tán mo gbọ́ ni bàbá mi sùn náà ọlọ́run ní kí n tó lè gbà fún mr ọ̀rù. fún mr kọ́ọ̀mù. aláwọ̀ tí wọ́n ń pè mí. tí wọ́n ń pè mí nì. àwa dúró ṣinṣin lórí ẹ̀. a dúró ṣinṣin lórí ẹ̀. ẹ̀ ń kírun. ẹ̀ ń kírun. mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó ju ẹ̀sìn lọ àbẹ́ gbà mo tó ju ẹ̀sìn lọ ni kó dúró ti ẹ̀sìn kó jòkó kó rinlẹ̀ lọ́kàn rẹ̀ bọ́kàn yín bá rinlẹ̀ dáadáa ọwọ́ àṣàlátù tán ọtún lọ bí sẹ́mi ìyẹ́wò àṣàlátù tán ọtún lọ bí olómi àṣàlátù tán ọdí olórí òkè àṣàlátù tán ẹjọ́ ń gbẹ́bọ ni tó o bá ní ọlọ́run ní ọ̀ọ́nì mọ̀lẹ́ ní orí búkà mọ̀. kápẹ́ ní àṣàlátù tú ọ ẹ̀yàwó ní náà tẹ́ ẹ dúró tì í ọ nílẹ̀ máa bẹ̀rẹ̀ pé ọmọ orogún mi ò ní ga jọmọ mi lọ. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọkọ̀ ojú sí mi. asàròyé má. torí ọtí ìrádánwò ní ẹjọ́ fi ń pé ta mọ́sẹ̀. ẹ̀mí èrè òdúró tọ́lọ́ ni ẹ̀sìn oníkámọ́ kan àdánwò bàbá kan tí ẹ mọ kan tèmi. ọmọ wọn sọ láìsí ọmọ ńlá ńlá sẹ́bẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ pàtẹ́yìn. ká gbẹ̀sẹ̀ lókè. ẹ wá dúró sísìn àbí wọn ò dúró ẹ dá torí àmì wò kẹ́lẹ̀ ní wàsálàtù mọ́ tó torí náà bà ọ̀rọ̀ náà kọjá kọ́ lọ fẹ́ react sí. ọkọjá bẹ́ẹ̀. n tó ṣe fún mi ó dùn mí n wá ní sìn yóò bà yókù jẹ́ ni. yóò bà yókù jẹ́ yáyá. àwọn àwọn pèǹgbà náà pẹ̀lú ìnira aláhu wa ní ọmọ àlè ṣùgbọ́n náà ní pèmí ni. mo pa ọmọ rẹ ọwọ́ náà ní sìn mí ẹsẹ̀ ọ̀tún rẹ kó rọ. ọ̀rọ̀ tó wá la gidi àkàlò tó mú ọ ọlọ́run ò tí ì kò tí ì bọ́ ọjà ó ń kú sàṣà ni. ó ń kú sàṣà ni kì í bọ́ ọjà. fala khawfun alayhim. ẹ dákun ẹ dúró dédé àbẹ́ ìgbó dédé. wàlá ọ̀hún. ẹni kọ́lọ̀ ń já dúró dédé. hazana. ẹ dáadáa. wọ́n já dédé. nígbà tó wá lọ dúró dédé gbọ́dọ̀ ti ń wá sàlátù ọ̀rẹ́ rẹ̀ wò lọ mú wá rí. mú yẹn lọ bí ẹgbẹ́ alájẹta tẹ́pẹ̀lẹ́ alájẹsẹ́kù. ọmọ olóko gbèsè àmọ́ ọ̀rí yẹn mú wá ibi tọ́lọ́ ẹgbẹ́ kẹ́mọ́ tó yí ipò àdúgbò yí kéńgbé lù wọ́n kẹ́mọ́ rẹ́sì kíbi ìlú ọmọ mú yẹn lọ ẹ̀kọ́ ojú sí ìdílé náà ní ojúbọ̀lẹ̀. bàbá ẹjẹ́ àjọ̀dì ẹjẹ́ àdá. ẹjẹ́ àdá. ọ̀rẹ́ èèyàn mú lọ bí ẹgbẹ́ rádaràda ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìgbẹ́ ẹgbẹ́ kí kó ṣe. ṣèbá nìkan ló bẹ̀rẹ̀ ẹgbẹ́ òfò ó ṣe dèyàn tó dé lọ́gọ́rùn-ún méjì ṣèbá yìí bá ti ara yín lọ ni ọ̀sẹ̀ lẹ́yìn mú wábi tọ́lọ̀ ọ̀sìn mú ọmú lọ bí ẹgbẹ́ afẹ́ lóru. Yeah olóhùn wá sàlátù ọmọ kú oríire ọ̀rí ìyàwó ọmọ rẹ mú wá àgé àlùwàlá rẹ wé kó dàgé ọtí ọbí mọ ọ̀rí mú wá bitọ náà ìwọ nìkan wá ń dáàbọ̀ sọ fẹ́ dálì jẹ́ náà wọ̀kàn ara rẹ wọná gbogbo ọmọ yín ọmọge ọ̀rí ẹ mú wá bitọ náà bàbá bẹ́ẹ̀ bá borí tẹ́ borùn ọmọ yín la aṣọ lójú ìdí. nọ́fìlà tá a fà ní ọ̀yàn ìwọ máa ń yàn ọ̀yàn nọ́fìlà ń ta ọmọ rẹ sì má lè wọlé orí bẹ́ẹ̀ni tó ti bí náà lọkùnrin tó tó ń bá a lò pọ̀ wọ́n ní tẹ́ bá parí ẹ ké sí mi yàrá rẹ wá di jáànámọ̀ wọ́n ń kí ọmọ rẹ mọ́lẹ̀ ní yàrá rẹ. yàrá rẹ lẹ ti jọ mi mọ́lẹ̀. bàbá ṣe wọ́n gbọ́ náà lè fi dákẹ́ mi. Who you think of him? Charity Joy. Alukoda Didi. إن الذين قالوا ربنا الله ثم استقاموا náà dáadáa ó wá dúró àbí òdúró òbí rẹ kú bàbá rẹ wọn òbí bá láyé ìyá tó tọ́jú ẹdí ẹ̀yá kú dànù ẹ̀gbọ́n bàbá rẹ lọ bàbá rẹ lọ ọmọ rẹ lọ ìyàwó rẹ lọ ìjà lẹ́bí yẹsẹ̀. ọlọ́kọ̀ fún mi alẹ́ yẹ wọlé ọ̀hún yẹ zanú. bẹ́ẹ̀ bá gbọ́ wá àṣẹ ní náà ẹ má yẹsẹ̀ o. má yẹsẹ̀. bàbá mi sún náà. bàbá mi sún náà. bẹ́ẹ̀ yóò rà ní jẹ́nà wọ̀ yóò gba afárá ṣòro kọjá. yóò gba afárá ṣòro kọjá tó bá fẹ́ rà ní jẹ́nà wọ̀. ahasiba nnasu ayutiraku. ahasiba nnasu ayutiraku. emi gbẹdẹ ko. ayakulu amanna wàhùn. tèmi tí mo wá gbádọ́ lé mọ́lẹ̀. kálukú ní tiẹ̀ nára nígbà tó o bá ti rí àdánwò fọ́ọ̀rí ọlọ́run tó fi kàn ọ́ ọkọ̀ olùwájú ọlọ́run. ayé kúrú ọlọ́run ẹ máa rí ọlọ́run ẹ máa rí ọlọ́run ẹ máa rí àlọ́. ẹlòmíín bẹ lójú agbo yìí ọkọ̀ làdánwò rẹ rọmọ́rò rọrọ fún un táwọn rojọ́ fún ọkọ mi kì í wálé wá sùn wọ́n lórí ikú tí ẹ̀wọ̀n ò sọ jáde ni. àṣìbá náà sùn lẹ́yìn èyí fúrakú. bọ́ọ̀dé bí ọ̀rọ̀jọ́ wọ́n fi ọ̀sẹ̀ lẹ́yà kan yìí kálukú ní tiẹ̀ tó wọṣọ ní mọ́lẹ̀ ọlọ́wọ́ dá yẹ̀kẹ́ kọ́mọ́ dẹ̀wò. ayé àkóòrú. yẹn náà pèlè tárùkù ṣàkùwà. àmàna. kéwọn máa lọgun ọlọ́run. ọmọláyọ̀ tẹnu kí ni obìnrin làdánwò ẹlòmíì lójú agbo yìí bó ṣe níwà tó obìnrin sáà máa kọ́ ni onítọ̀ yẹn ni. obìnrin tí ń kẹ́ lójú kẹ́ ní mú yóò sì kẹ́ òkúta rẹ̀ kó lé obìnrin tí ń sàánú alagimọ lórí lóru tó o bá lọ fẹ́ kíka ìtọ́nà ti kí ọ ìwòlọ́sọ jáde.

wọ́n gba tẹ̀sùbà kó lára rẹ̀ lọ́sàn-án gan-an fa tẹ̀sùbà tó bá dòwú tán é pàrìpàrì ọ́. ọ ah, ti yàgò fóríire. Allah. جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ẹ̀yin ọkùnrin sọ́wọ́ lọ ti ní àgbánu ọ̀dá oúnjẹ sí mẹ́rin ìdá mẹ́ta lọ gbé lọ ní àlè ìdá kan lọ gbé wálé ìyàwó àtọwọ́ wọn sùn mí lágbá lẹ́yìn àásámú ọ̀tún lọ jẹ nílé àlè sọ́wọ́ àwẹ̀ tọ́lọ̀ ní àgbánu sẹ́yìn dúró déédéé sá. sọ dúró déédéé fastaqim kama umirta. ẹ máa ẹ kájú síbí ẹ máa lóbìnrin ní obìnrin òní wa sẹ́yìn náà ni wà. àìmọye igi tí ò dáa tó ń léso tó dáa àmọ́ torí òṣò náà ní bẹ́ẹ̀ gidà nù. wọ́n níyàwó rẹ̀ òní wà dókítà fún ọ ó ẹnjìníà fún ọ ẹ̀yin náà tó wò ó ndọ́tọ́ bímọ tóbi nílá ẹ̀rí lọ bíbí òun ó tiẹ̀ ẹ̀kọ́ àtẹ̀jẹ̀ lóbi. ẹ̀kọ́ àtẹ̀jẹ̀ lóbi bíi sẹ́yìn náà dúró déédéé àwọn arọ́kọ̀ rẹ lásìdẹ́ǹtì èyí tí ò lásìdẹ́ǹtì sí ìyàwó rẹ jẹ́ bẹ́ẹ̀ àná náà kọ́ ń yóò máa ṣubú náà ni. n kò débi èyí ẹ wá gbọ́dọ̀ tóbi dáadáa ara yín túká ẹ firi. pásítà tẹ́ ọlọ́nkọ́ ọmọkọ rẹ̀. bàbá omi ọkùnrin ti yàn wọ́n jẹ jìnnà ó wà ní ọmọ yóò jẹ lọ. wà á máa tá a bá máa kà ta kó bá o. ọmọ ìjà ló tọkùnrin fún ọtí náà pọ̀. bẹ́ẹ̀ni ó pọ̀. ẹ dúró déédéé. ẹ dúró déédéé. tí ẹ bá tiẹ̀ wà ládùúgbò yìí níbi tí a ti ti ti tirẹ́là ti máa lóòdù wọn ọlọ́mọdé yóò kú sísọ mẹ́tì mi àtẹ̀yìn dídín ẹ wà ọkùnrin tó wà useless lẹ́yìn ten thirty alẹ́ wá sí agbárí rẹ̀ wọ́n máa jẹ ẹyin bí ètòlá létí ọ̀nà wọn ò ní sàṣọ ńlẹ̀ wọn ìdáná ńlẹ̀ wọn kò fowó ọ̀bẹ̀ ẹ̀lẹ̀ àbíkó náà máa jẹ́sùn jẹ́fẹ̀ yín yípo rẹ̀. ọlọ́run àwọn yìí àwọn ni ò sí bẹ̀rù fún tí wọn ò sì ní rí bànújẹ́ tí mo bèrè ẹ dá mi lò njọ́tọ̀ tí ń wá sàlátù ṣe ta ló mú wá rí. ta ló mú wá sàlátù njọ́tọ̀ ṣe. ṣùgbọ́n léèyàn lẹ́gbẹ́jẹ́ ìjọ ń sọ. ìyá alágbájá àdúrà ń gbà lásàlátù wa. kálukú ni ó polongo iṣẹ́ tó gbé lọ́wọ́. ṣèbẹ́ ẹ̀dá cooperative lẹ̀ bó ló ṣe kún. bó ló ṣe kún. ṣèbẹ́ ìyá ló mú ọ lọ ìwọ náà tún mẹ́lò míì ọmú ló kó gbèsè ọ̀wá ni mú wá gbé oko tọ́lọ̀ mọ́ wọn ò mọ̀ dáa mọ́. الذين قالوا ربنا الله ثم استقاموا jàmáà nínú àwọn ó ní kan nínú àwọn ọba ẹ kò balẹ̀ o bí tíra ṣe sọ ni o. bàbá ó wá ba ayé jẹ́ jìnnà. ọba ayé jẹ́ jìnnà. ìgbẹ́kẹ̀ gbọ́ àwọn aráàlú ọ̀rẹ́ wá sú ọ. ọ̀rẹ́ wá sú àwọn aráàlú. ọlọ́run ní n ti ń jí ọba kókó lára rẹ̀. ọlọ́run ní n ti ń jí ọba kókó lára rẹ̀. àwọn aráàlú wa lọ ká mọ́. aráàlú wa lọ ká mọ́. àwa nà àwa bọ̀ sí ọba àlú wọn wọn ọlọ́mọdé asorí ibú mọ̀jà tẹ́ mọ̀jà abẹ́lẹ̀ tẹ́rìn alájà Hamza aṣíwájú táwa lọ dáná sínú kòkò ńlá nínú àwọn omi tí ó ti wá gọ̀ kòkó máa ń gbà tó gbóná tán wọ́n fẹ́ sọ síbẹ̀ ní ààyè. wọ́n fẹ́ sọ bá náà síbẹ̀ láàyè kóbó tòró. kóbó wọ́n bẹ súná bọ́lá bá bẹ lẹ́yìn pé lágbájá ò ṣeé mú kò sẹ́ni tí ò ṣeé mú àbẹ̀ntọ́lọ́wọ̀n bá mú. ẹni tọ́lọ́wọ̀n bá mú ni ò ṣeé mú. sọ́ọ̀n ló jọgọ abọ́ sí bẹ́ẹ̀ tó ń dalé ọkọ rẹ rú ọlọ́run sí náà tí ò mú ọ ni o. mọ́rùbọ̀ rí mú jẹgbẹ́ ntẹ́tọ́lọ́ bá kọ ju oró sí ọ agbára tó ọmọ ọlọ́run kọ sí ọ. ọlọ́run lẹ́yìn kan tọ̀kọ́ gbé mu ọ̀yàgbé òfin rárá gbogbo tí ń jẹ́ fún ọ yóò mọ̀ gòdì láàrẹ nísìnyí ọlọ́ọ̀ ọlọ́ọ̀ tó mú fìdí ọ̀nà mélòó ni wọ́n. ọba tó mú fìdí ọ̀nà mélòó wà lára tiẹ̀. mélòó ń tẹ lára fìdí ọ̀nà ọba tó mú nà mọ̀ wúlù mélòó ni mélòó ni wọ́n. mélòó ni wọ́n. tí ẹ̀ dákun ìyá tó fún wọn lágbára ọ̀ ọ̀ bó ṣe kú ni kí n fọ́ gbá ojú ara kó tó kú ni nígbà pẹ̀ẹ́ ó yẹ kí n rò. وإياك والأمانة من مكر ربنا ولا يفقد التراب بكل فضيلة Bàbá tí a bọ̀ sí òhò tán. Tí a bọ̀ sí òhò tán. Wọ́n pe ìwọ Ògún. Ó ní ìwọ Ògún. Mo pè ọ́. Mo pè ọ́. Mo pè wọ́ Mo pè wọ́ Ọbàtálá. Ọbàtálá mo pè ọ́. Ọbàtáàṣà. Ọbàtáàṣà mo pè ọ́. Gbogbo nǹkan ní pè. Gbogbo nǹkan ní pè. Kò dá ló mọ́. Wọ́n yíyá ká wọlé àmọ́nà. Gbogbo tí wàá bí tó ní ákádì tó jẹ́ lọ́wọ́. ní ákádì tó jẹ́ lọ́wọ́. Nígbà kan ni ó kọjú ìjà sí ọ. Nígbà kan ni ó kọjú Lẹ́ẹ̀kan náà. Lẹ́ẹ̀kan náà. Ó kàn ní Yá Allah. pè. mọ̀ọ́kọ́ kíkà àtìrọ́bà yìí. bẹ́ẹ̀ ṣe jù jẹ́ kó balẹ̀ nù mí báyìí. kó balẹ̀ nù mí báyìí. ìjì kẹ́kẹ́ jagbà lọ́wọ́ wọn ni. ìjì kan wá jagbà lọ́wọ́ wọn. wọ́n gbé lọ. wọ́n gbé lọ. wọ́n gbé lọ. wọ́n yíyá ká wọlé àmàlà mi ò má kiri rọ́bìnà. ìlú tí ó balẹ̀ sí báyìí. tí ó balẹ̀ sí báyìí. ó bá a sọ lọ́rùn ni. ó bá a sọ lọ́rùn ni ti. ìlú ìwá ni wọ́n ti wọ́n bá ti pẹ́ àjòjì ní máa jọba bó ṣe balẹ̀ báyìí bá kì í mú wọ́n tà ti wọ́n láti olúkèje rè é bá tún fi jọba lójú ẹsẹ̀ bẹ̀rẹ̀. wọ́n yá ká wọ́n yá àmàlà ní mákìrì rọ̀bìnà. wọ́n bẹ̀ súnlé ọmọlẹ́ka ni wọ́n náà ètò ọ̀sẹ̀ ipò ó ti balẹ̀ jẹ́ ti lé lógójì ọdún ó sì pe aláwù kan. ó pe aláwù ẹyọ kan ṣoṣo ọsùn wa ni kò firi ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ̀gbọ́n èyàn pé ọya kò dáhùn ọkọ̀ bàtálá kò dáhùn ọkọ̀ ògún kò dáhùn ọkọ̀ Ṣàngó kò dáhùn ọkọ̀ Ọbàtálá kò dáhùn ọkọ̀ Ọ̀rúnmìlà kò dáhùn. bẹ́ẹ̀ mi náà bá tún wá dá lóhùn kò ní mọ̀ yàtọ̀ láàrin ẹ̀mí àtọ̀ ìsàtí ń bọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ́n yá ká wọ́n yẹ àmẹ́. ọ̀nà ní àlá. Wàlá òkú níta àtúrọ́bà ìkú ìpàdé láti. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ náà kan sí. Àlá. Ẹ̀ẹ̀kejì ìṣẹ́jú méjì ni ẹ̀ríkìrì jẹ̀mọ́. Gbogbo ibi téèyàn bá wà ná owó síbẹ̀. Gbogbo ibi tó bá wà ná owó síbẹ̀. Wọ́n mi máa rọ́ṣà kìnnà hàn. Wọ́n ti kọ́ ẹ̀yin jáìsì. jáìsì ẹ̀ dàmọ́. Jẹ́sí. Jẹ́sí. Jẹ́sí. Jọ̀mọ́ ẹ̀ ní kí lójúṣe ti ẹ̀bí mi. Nígbà tó ń ṣẹgbẹ́ Islam, kí ló ń contribute síbẹ̀? kí ló fi ń dá sí i. tọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tọ́ wà nínú ẹ̀. tọ́ wà nínú ẹ̀. ǹjẹ́ ọmọ rẹ tó ti rí sẹ́ òun tó ti ẹ̀rọ yẹn pé òun gbé dákun ìparí ṣùgbọ́n mú yèké wá. mú yèké wá. kí n máa bọ ọ̀dà alájọsíwájú ọlọ́run. máa bọ ọ̀dà alájọsíwájú ọlọ́run. so ṣe bẹ́ẹ̀. so ṣe bẹ́ẹ̀ àjọ tí èèyàn bá sì dálé èèyàn máa kó. àjọ abẹ́ èèyàn bá dálé èèyàn máa kó ìyẹn máa náwó síbi tọ́lọ́ ni. ìyẹn máa náwó síbi tọ́lọ́ ni. wọ́n mi máa rọ sakina hàn wọ́n kò fi. wà mí máa rọ sakina yọ̀n fi pé. pẹ̀lú ògùn ọlọ́. pẹ̀lú ògùn ọlọ́. torí àti àtúnfún ní award. àtúnfún ní award. abẹ́ ti fún ọ ni. ọlọ́mọdé ó kẹrin kan tí ò ní sórí ire. akọ́bí ni amínà ti jákèjá àgbọ̀dì ọlọ́run má yẹ̀ mí kó ní olórí o. وخالدي إذا خالدت أنا قولي كل موفق من العلماء علي التقى وتسددي يجيبك من علمي وينهاك عن هواك fasahibi otohoda nini oda watari subi. bàbá bàbá yẹn. fasahibi bi nini oda watari subi. ìlú yẹn ò ní túmọ̀ ẹ lórí bàbá. ẹ bá ṣe amúlò kámẹ́rà. ìlú ẹ̀yẹ kọrin yóò máa gbà sí i. yóò máa gbà sí iléeṣẹ́ ńláńlá wọ̀lúwa o okòwò ńláńlá lọ́jọ́ wọ̀lúwa amínà kéré o. jawari hakunla. ẹjọ́ bá ní tó béèrè wájú ọlọ́run. bàbá wa jáìsì. bàbá wa jáìsì. ẹ̀yin lẹ́kọ̀ọ́ ṣáájú níbi owó àdúrà. owó àdúrà yẹn ṣáájú. ẹjọ́ bá mọ̀ pé kò ká dáhùn tí ì bí yá tán tó ní ní béèrè wájú ọlọ́run bí. ẹ̀yàkúnlá wà á sórí bàtà sórí wàárí àkúnlá takúnlá káfí yóò ní ìjàzá ọ̀rọ̀ṣẹ́ ìdí. takúnlá káfí yóò ní ìjàzá ọ̀rọ̀ṣẹ́ ìdí mẹ́wàá wọn wà ní bí òpè wọn bá yín dákun tí wọn fẹ́ ti yọ̀rọ̀ rẹ̀ bá ẹ ti fi lọ́ba nípò yòókù mọ́ lọ́rùn. ọ̀hà fílẹ̀ ọ̀la fílẹ̀ fòrò bìlẹ̀ àpèkìlá. márùn-ún okùn márùn-ún tó wà rùn. ọ̀hún bínà sí ibẹ̀ nípò ìgbàmì tàájú bì. ọ̀hún bínà sí ibẹ̀ ipò jáde ìta àjẹbí. Kamarudin Hamza. Wọ́n ló wà àdúrà wọn lónìí ten thousand naira. Allahu Akbar. Ẹ sọ pé ọlọ́run tóbi. Allahu Akbar. Àwọn ìwọ́n tàdúrà rẹ̀ bá ti gbà tán. ààrẹ nìkan àbá yìí one thousand naira. tọ́ọ̀lù fi one thousand béèrè kan lọ́dọ̀ ọlọ́mọ ọmọ bọ̀. tọ́ọ̀lù ná one thousand tọ́ọ̀lù fi béèrè gan. ọ̀kọ́ máa bọ̀ ní àyín. máa bọ̀ ní àyín. ọ̀kọ́ fà. ẹgbẹ̀rún kan péré. àtẹ̀yìn àwòrán. لسانك وليكن دواما بذكر الله يا صاحبي tó o bá rí yẹn ṣe. tó o bá rí yẹn ṣe. owó tó o lè fi béèrè gan lọ́dọ̀ náà máa mú bọ̀. òkú fa àmì àwòrán lè sá nàta wàlúùyà kan. olóńlá nìyàn. ṣé lọ́rùn mà. bàwá máa mi bí kiri lọ́rùn. ọmọ ẹni mọ́gọ́rùn márùn-ún ọ̀ya. yà á sọ̀rọ̀ bí nábì. ìyá wa kẹ́yẹ̀dé. bàwá máa mi bí. يا عيني بالله يا صاحبي ya dini tazi ya wakayede ya Allah hatu baru wọ́n yá ká ni wọ́n ti wá sí lọ́dọ̀ bàbá yára rántí. wọ́lì hamaza ẹ̀kú àkúrẹ́ lọ. ẹ̀kúmúta ni òwàlì. àṣírí yóò ní tú láíláí. bàlíyà. olówó náà ní tó para kọjá ẹ̀ ní ṣubú láíláí. bàbá àṣírí sàbáyé tì í bàbá wa kàlí kọ́tù ló kúlọ̀ bá. wàá wá sí kíró ní ọ̀rọ̀ tó yín. ẹgbẹ́ sọkúnmọ́ ìdúró ni tí wọ́n rò ó. ìṣòro fàtà. kàlí kọ́tù ló kúlọ̀ bá. àwọn kúlì gáwé wa mọ́ síbi. ọlọ́wọ́ láwà pẹ̀lẹ́ bàbá. ọlọ́wà pẹ̀lẹ́ bàbá. Ah, bàbá mà kúnlẹ̀ ní wà. ìrẹsùn ní fàtà. ọjọ́ dàní ẹ̀rẹ́ dìde. àwọn kúlì gáwé wa mọ́ síbi ọlọ́dọ̀ kọjá ìlú àtẹ̀mí náà gbà ó. òfin ìkọlíwọ́tì ẹ̀ńsọ́ọ̀nì. ọ̀sọ́dún èyí náà ṣe máa. kì í sọkún ẹjẹ ẹjẹ ló yóò máa dùn ní. ìgbéyàwó mi ẹ̀ ń ṣòro. olórí ikú ló fẹ́ lómi. ẹ̀yà sílámù dínú. ọkọ oríire. mọ̀rí ẹ̀ ń bá tàwa ṣòdì. olówó náà fara gbolẹ̀ wọn ọmọ yóò yàn láyé. ẹ̀yà sílámù mi ò pínlẹ̀ kálótó kú bẹ́ẹ̀. wọ́pọ̀ ọ̀lẹ́ ìrọ̀bì ni àgbà. kẹ́sì. جليسه ومن واشن طبيب وحسبي ẹgbẹ́ wa ọlọ́jọ́ gbòòrò ó máa ga lọ ọlọ́mọdé òtún láíláí wọn láwọn àgbàlagbà tẹ fi sórí ìjòkó tẹ pè wọ́n wá bàbá wa jẹ́sì ẹ wàá dà níyàn kan jẹ́jẹ́ ẹ̀yà tó ń five thousand wa tó àwọn arúgbó ni o tèmi kọ́ ẹ̀mú wa bàbá yìí máa wọ̀ ní bàbá mi sún náà ni àti tó bá wù í kẹ́kù. àti tó bá wù í kẹ́kù. bàbá lọ́tẹ̀. akọ́jú àgbàlagbà. ee ee a bàbá lọ́tẹ̀ náà ni. bàbá lọ́tẹ̀. náà ni n sọ. ó yá. ó yá. Abdullahi. Abdullahi wa rọ̀ gbogbo ń bẹ wa rọ̀ ìwọ tó rẹ bá kún owó yìí. owó àwọn àgbàlagbà. owó àbúrò àbá mi tó wà lórí ìtòkónú. tó rẹ bá kún owó yìí. àwọn bàbá ni wọ́n ní. àwọn bàbá àgbàlagbà yẹn ni wọ́n ní. gẹ̀rẹ̀gẹ̀ la bá gbàlagbà. gẹ̀rẹ̀gẹ̀ la bá gbàlagbà. ebi ò ní pa yín láyé láyé. ebi ò ní pa yín láyé láyé. ọ̀sẹ̀ àmì rẹ̀. wà á bọ̀. ilé ọmọ ọmọ ilé àmì ní ìbàdí àìmọ̀ bàbá ń yọ̀rọ̀ yẹn lápò sàlẹ́dẹ̀ ìlú ẹ̀. wàbílẹ̀ ẹ̀ẹ́dì yáàyè ẹ̀yìn. àkántàǹtì. sàlùmí ìmàmì máa bá a. accountability ń dà wọ́n láàmú. wàbílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa sà á. وزمزم وصفا تريتي توي أبو كنيا كوزي

àpèrè àgbàkà fún táìsì ni ọlọ́run sì ta fún wa. ẹ wá ẹ ti pàdé níbi owó ẹ̀jẹ̀ rí nàmá. وبين عظماء العاملين بعلمنا وبالأولياء أيضا من الدعوات وبالعلماء العاملين بعلمهم وبالأولياء العارفين Ọ̀gbọ́n Masjid Al-Aqsa. Gbogbo aláwọ̀ ìyàwó ẹni ọlọ́run báyìí, ọdún àṣemíṣemí, ọdún ọmọdé akẹ́jú dàtí alẹ́ rẹ̀. Wọ́n fi ìjábà ní ìrìnlẹ̀ mi. Akẹ́jú dà wọ́n lẹ̀. Sọ̀hátì àlàyé. Ojú lọ́wọ́ òjòrí ẹni. Sẹ́yìn àti kàmáyọ̀ wà. Tòhátì àlàyé. سيئات كما يروى ẹ̀rọ ata méjì wọ́n ní àwọn gbé kan fún yẹn lọ́jọ́ agbo níìsì ìkan yóò máa bẹ̀ mí lọ fà ẹ tó bá wù mí kí n gbé fún bí o ti sọnù ẹ̀gbọ́n.